ọkùnrin kan ló lọ jẹun ní ilé oúnjẹ ńlá kan lọ́jọ́ kan ṣùgbọ́n ohun tó yà á lẹ́nu ni wípé bí ilé oúnjẹ yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni èrò kún gbogbo bẹ̀bí tiwọn àwọn èèyàn fẹ́ẹ̀ máa tẹra wọn lẹ́sẹ̀ láti kọjá láti lọ ra oúnjẹ ó ti ń jẹun lọ́wọ́ lórí ọkùnrin kan tí aṣọ ọrùn rẹ̀ ò dáa púpọ̀ ó wò ó pé ṣe léyìí lè lówó oúnjẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni òun tọ̀hún dé ó ra oúnjẹ ó jẹun tán àmọ́ kò sanwó tó fi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ gbàárín àwọn èèyàn sá lọ ọkùnrin yìí wò ó pé ah, kírímì náà dáràn paraku mọ̀ léléyìí àmọ́ kò sọ̀rọ̀ nígbà tó tún di ọjọ́ kejì tèrò tún pọ̀ ẹni ọkùnrin tó wá jẹun lóyún eh, àná tí ò sanwó ló bá tún dé lọ́jọ́ òun ló bá tún jẹun kò sanwó ló bá bọ́ ta ọkùnrin tí ń sọ yìí wá lọ pé ẹni tó ní ilé oúnjẹ náà wípé ọkùnrin yìí kò sanwó lánàá kò tún sanwó lénìí ẹ pè é padà kẹ́ ẹ fi ṣe yẹ̀yẹ́ ẹni tó ní ilé oúnjẹ ní rárá o kí wọ́n fi sílẹ̀ kó máa lọ ah, ah. kí ló dé lọkùnrin ibi ẹni tó ní ilé oúnjẹ ẹni tó ní ilé oúnjẹ wá ṣàlàyé fún un wípé òun ti rí lẹ́gbẹ̀ẹ́ igi tó dúró sí lọ́jọ́ kan tí ń gbàdúrà sọ́lọ́run pé ọlọ́run jẹ́ kí ìrò máa pọ̀ dáadáa nílé oúnjẹ yìí ebi ìrò bá ti pọ̀ èmi ó lè rápáláwọ̀ àárín wọn èyí lè jẹun wọn ò ní rí mi dáadáa tí ń fi sá lọ. ó ní torí ẹ̀ lòun ṣe fi sílẹ̀ o torí àmọ́ àdúrà ẹni tí ń gbà lórí ẹni ó yá nítorí ẹni yìí lọ́lọ́run ṣe ń bọ̀ òun ṣe téèrò fi ń pébi ti mu ó ní kí wá ní kékeré oúnjẹ tó fẹ́ jẹ láàrin owó tó òun pa èmi fẹ́ yín sọ pé bá a bá lówó tá a lọ́lá kò sí ohun tó burú bá a bá jẹ́ káwọn èèyàn ó jẹ nínú ọlá wa o ṣùgbọ́n bí wọ́n bá ti ń jẹ náà a gbọ́dọ̀ fi ọpọlọ sí o nítorí kótánkótán ńlájà ayé ńlá mi eégún tó bá sì fọpọlọ jó ẹni máa ń jó pẹ́ẹ́ ronú sí dáadáa.